ìwé kejì pọ́ọ̀lù sí àwọn ará kọ́ríńtì kọ́ríńtì kejì orí kìíní. èmi pọ́ọ̀lù àpẹ́sítẹ́lì kristi jésù nípasẹ̀ ìfẹ́ ọlọ́run àti tímótì arákùnrin wa ni à ń kọ ìwé yìí sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríńtì àti sí gbogbo àwọn ènìyàn ọlọ́run tí ó wà ní àkáyà kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi kí ó wà pẹ̀lú yín a lọ́wọ́ ọlọ́run bàbá olúwa wa jésù kristi bàbá aláàánú àti ọlọ́run orísun ìtùnú ẹni tí ó ń fún wa ní ìwúrí nínú gbogbo ìpọ́njú tí à ń rí kí àwa náà lè fi ìwúrí fún àwọn tí ó wà nínú oríṣiríṣi ìpọ́njú nípa ìwúrí tí àwa fúnra wa ti ní láti ọ̀dọ̀ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí a ti ní ìpín nínú ọ̀pọ̀lọpọ̀ ìyà kristi bẹ́ẹ̀ náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípasẹ̀ Kristi ṣùgbọ́n bí a bá wà nínú ìpọ́njú fún ìwúrí àti ìgbàlà yín ni bí a bá ní ìwúrí ẹ̀yin náà yóò ní ìwúrí ìwúrí yìí yóò sì kọ́ yín ní sùúrù nígbà tí ẹ bá ń jẹ irú ìyà tí àwa náà ń jẹ ìrètí wa lórí yín sì ti fẹsẹ̀ múlẹ̀ nítorí tí a mọ̀ pé bí a ti jọ ń jẹ irú ìyà kan náà bẹ́ẹ̀ náà ni a jọ ní irú ìwúrí kan náà ẹ̀yin ará a kò fẹ́ kí ẹ ṣe aláìmọ̀ nípa ìpọ́njú tí ó tayọ agbára wa tí a ní ní Asia ìdààmú náà wọ̀ wá lọ́rùn tó bẹ́ẹ̀ tí ẹ̀mí wa fi fẹ́rẹ̀ bọ́ a ṣe bí wọ́n ti dá wa lẹ́bi ikú ni kí a má bàa gbẹ́kẹ̀lé ara wa bí kò sí Ọlọ́run ni ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ní jí òkú dìde Ọlọ́run ni ó yọ wá nínú ewu ńlá náà òun ni yóò sì máa yọ wá òun ni a ní ìrètí nínú rẹ̀ yóò sì tún máa yọ wá bí ẹ bá ń fi àdúrà yín ràn wá lọ́wọ́ nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sọpẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ oore tí Ọlọ́run ṣe fún wa. nǹkan kan wà tí a lè fi ṣe ìgbéraga èrè ọkàn wa sì jẹ́rìí sí i pé pẹ̀lú ọkàn kan àti inú kan níwájú Ọlọ́run ni a fi ń bá gbogbo ènìyàn lò pàápàá jùlọ ẹ̀yin gan kì í ṣe ọgbọ́n ènìyàn bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí ohunkóhun tí a kọ sí yín tí ẹ kò lè kà kí ó yé yín mo sì ní ìrètí pé yóò yé yín jalẹ. gẹgẹ bí ó ti jẹ pé ẹ kò ì tí ì mọ̀ wá dáradára ẹ ó rí i pé a ó jẹ ohun ìṣògo fún yín gẹgẹ bí ẹ̀yin náà yóò ti jẹ fún wa ní ọjọ tí olúwa wa Jésù bá dé nítorí ó dá mi lójú bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kọ́kọ́ wá sọ́dọ̀ yín kí ayọ̀ yín lè di ìlọ́po méjì. Mba gba ọdọ yin lọ sí Macedonia ǹbá sì tún gba ọ̀dọ̀ yín lábọ̀ Mba wa ṣe ètò láti wá ìrànlọ́wọ́ fún ìrìn àjò mi sí Judea ohun tí mo ní lọ́kàn nìyí ǹjẹ́ kò ní ìdí tí mo fi yí ètò yí padà àbí ẹ rò pé nígbà tí mo ń ṣe ètò mo ń ṣe é bí ẹni tí kò ṣe é gbẹ́kẹ̀lé ni tí ó fi jẹ́ pé ẹnu kan náà tí mo fi pé bẹ́ẹ̀ ni ni n ó tún fi pé bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe é gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wa pẹ̀lú yín ti kúrò ní bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ nítorí Jésù Kristi ọmọ Ọlọ́run tí èmi Sílífánù àti Tímótì ń wàásù rẹ̀ fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ní tirẹ̀ nítorí gbogbo ìlérí Ọlọ́run di bẹ́ẹ̀ ni nínú rẹ̀ ìdí tí a fi ń ṣe àmín ní orúkọ rẹ̀ nìyí nígbà tí a bá ń fi ògo fún Ọlọ́run. Ọlọ́run ni ó fún àwa àti ẹ̀yin ní ìdánilójú pé a wà nínú Kristi òun ni ó ti fi òróró yàn wá ó ti fi èdìdì rẹ̀ sí wa lára ó tún fi ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe onídùúró sí ọkàn wa gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tó fún wa. mo fi Ọlọ́run jẹ́rìí ohun tí wọ́n sọ yìí mo sì fi ẹ̀mí mi búra ìdí tí n kò fi wá sí Kọ́ríńtì mọ́ ni pé n kò fẹ́ yọ yín lẹ́nu í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi agbára ti ìgbàgbọ́ bọ̀ yín lọ́rùn ni nítorí ẹ ti fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ ṣùgbọ́n a jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ni kí ẹ lè ní ayọ̀. kọ́ríntì kejì orí kejì nítorí náà mo pinnu pé n kò tún fẹ́ kí wíwá tí mo bá wá sọ́dọ̀ yín jẹ́ ti ìbànújẹ́ mọ́ bí mo bá bà yín nínú jẹ́ ta ni yóò mú inú mi dùn bí kò bá ṣe ẹ̀yin kan náà tí mo bà nínú jẹ́ ìdí tí mo fi kọ ìwé tí mo kọ sí yín nìyí nítorí n kò fẹ́ wá kí n tún ní ìbànújẹ́ láti ọ̀dọ̀ ẹ̀yin tí ó yẹ kí ẹ fún mi láyọ̀ ó dá mi lójú pé bí mo bá ń yọ̀ inú gbogbo yín ni yóò máa dùn nítorí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú àti ọkàn wíwo ni mo fi kọ ọ́ kì í ṣe pé kí ó lè bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ìfẹ́ tí mo ní sí yín pọ̀ púpọ̀. ní ti ẹni tí ó dá ìbànújẹ́ yìí sílẹ̀ èmi kọ́ ni ó bà nínú jẹ́ rárá. láì tan ọ̀rọ̀ náà lọ títí bí ó ti wù kí ó mọ gbogbo yín ni ó bà nínú jẹ́. ìyà tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti fi jẹ irú ẹni bẹ́ẹ̀ ti tó kí ẹ wá dáríjì í kí ẹ fún un ní ìwúrí bí ìbànújẹ́ bá tún pọ̀ lápọ̀jù kí ó má bàa wo irú ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀ mo bẹ̀ yín pé kí ẹ jẹ́ kí ó mọ̀ pé ẹ fẹ́ràn òun ìdí tí mo fi kọ ìwé sí yín ni láti fi dán yín wò kí n lè mọ̀ bí ẹ bá ń gbọ́ràn sí mi lẹ́nu nínú ohun gbogbo bí ẹ bá dáríjì ẹnikẹ́ni èmi náà dáríjì nítorí tí mo bá ti dáríjì ènìyàn bí nǹkan kan bá fi ìgbà kan wà tí mo fi ní láti dáríjì ẹnikẹ́ni mo ṣe nítorí tiyín níwájú Kristi nítorí a kò gbọdọ̀ gba èṣù láàyè láti lò wá. nítorí a kò ṣàìmọ̀ ète rẹ̀. nígbà tí mo dé Troasi láti wàásù ìyìn rere Kristi Olúwa ṣínà fún mi láti ṣiṣẹ́ ṣùgbọ́n ọkàn mi kò balẹ̀ nígbà tí n kò rí Títù arákùnrin mi níbẹ̀ mo bá dágbére fún àwọn ènìyàn níbẹ̀ mo lọ sí Macedonia ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run tí ó jẹ́ kí a lè wà nínú àjọyọ̀ ṣẹ́gun tí kristi ṣẹ́gun nígbà gbogbo ọlọ́run náà ni ó tún mú kí ìmọ̀ rẹ̀ tí ń jáde láti ara wa máa gba gbogbo ilẹ̀ káàkiri bí òòrùn dídùn níbi gbogbo nítorí àwa ni òórùn dídùn tí kristi fi rúbọ sí ọlọ́run lọ́dọ̀ àwọn tí à ń gbàlà àti àwọn tí ń ṣègbé fún àwọn tí ń ṣègbé a dàbí òórùn tí ń pani ṣùgbọ́n fún àwọn tí à ń gbàlà a dàbí òórùn dídùn tí ó ń fún wọn ní ìyè ta ló tó ṣe irú iṣẹ́ yìí nítorí àwa kì í ṣe àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ nítorí èrè tí wọ́n ò rí jẹ níbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ṣùgbọ́n à ń wàásù pẹ̀lú ọkàn kan bí ènìyàn Kristi àti gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tí ó ń ṣiṣẹ́ níwájú Ọlọ́run. Kọ́ríńtì kejì orí kẹta. Ṣé a ó ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ láti máa ṣe àpèjúwe ara wa ni? àbí a nílò láti mú ìwé ẹ̀rí tọ̀ yín wá tí yóò sọ irú ẹni tí a jẹ́ fún yín tàbí kí a gbà á lọ láti ọ̀dọ̀ yín ẹ̀yin alára ni ìwé wa tí a ti kọ sí ọkàn wa gbogbo ènìyàn ni wọ́n mọ ìwé yìí tí wọ́n sì ń kà á ó hàn gbangba pé ẹ̀yin ni ìwé tí Kristi kọ tí ó fi rán wa kì í ṣe irú èyí tí wọ́n fi yíǹkì kọ ẹ̀mí Ọlọ́run alààyè ni wọ́n fi kọ ọ́ kì í ṣe èyí tí wọ́n kọ sí orí òkúta ọkàn ènìyàn ni wọ́n kọ ọ́ sí. a lè sọ èyí nítorí a ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nípa Kristi kì í ṣe pé a ní agbára tó nínú ara wa tàbí pé a ti lè ṣe nǹkan kan fúnra wa ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti ní gbogbo nǹkan ní ànító Ọlọ́run ni ó mú kí a lè jẹ́ ìránṣẹ́ ti májẹ̀mú tuntun tí kì í ṣe ti òfin tí a kọ bí kò ṣe ti ẹ̀mí. E nítorí ikú ni òfin tí a kọ sílẹ̀ mú wá ṣùgbọ́n májẹ̀mú ti ẹ̀mí ń sọ ènìyàn di alààyè. bí òfin tí a kọ sí ara òkúta tí ó jẹ́ ìránṣẹ́ ikú bá wá pẹ̀lú ògo tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè síjú wo Mósè nítorí ìmọ́lẹ̀ tí ń tàn ní ojú rẹ̀ fún àkókò díẹ̀ báwo ni ìránṣẹ́ ti ẹ̀mí yóò ti lógo tó bí iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa lẹ́bi bá lógo báwo ni iṣẹ́ tí à ń torí rẹ̀ dá wa láre yóò ti lógo tó àní ohun tí ó ti lógo tẹ́lẹ̀ kò tún lógo mọ́ nítorí ohun mìíràn tí ògo tirẹ̀ tayọ nítorí bí ohun tí yóò padà di asán bá lógo mélòó mélòó ni ti ohun tí yóò wà títí láéláé. nítorí náà níwọ̀n ìgbà tí a ní irú ìrètí yìí à ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀ a kò dàbí Mósè tí ó fi aṣọ bojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa rí ògo ojú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ògo ti ṣá ni ṣùgbọ́n ọkàn wọn ti le nítorí títí di ọjọ́ òní aṣọ náà ni ó ń bo ọkàn wọn nígbà tí wọ́n bá ń ka ìwé májẹ̀mú àtijọ́ wọn kò mú aṣọ náà kúrò nítorí nípasẹ̀ Kristi ni májẹ̀mú àtijọ́ fi di asán ṣùgbọ́n títí di ọjọ́ òní nígbàkúùgbà tí wọ́n bá ń ka òfin Mósè aṣọ a máa bo ọkàn wọn gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ nípa Mósè nígbàkúùgbà tí ó bá yí padà sí olúwa a mú aṣọ kúrò lójú. ǹjẹ́ olúwa tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ẹ̀mí mímọ́ níbikíbi tí ẹ̀mí olúwa bá wà òmìnira wà níbẹ̀ kò sí aṣọ tí ó bò wá lójú ojú gbogbo wa ń fi ògo olúwa hàn bí ìgbà tí ènìyàn ń wo ojú rẹ̀ nínú dígí à ń pa wá dà sí ògo mìíràn tí ó tayọ ti àkọ́kọ́ èyí jẹ́ iṣẹ́ olúwa tí í ṣe ẹ̀mí kọ́ríntì kejì orí kẹrin. nítorí èyí níwọ̀n ìgbà tí ó wu ọlọ́run nínú àánú rẹ̀ láti fi iṣẹ́ yìí fún wa ṣe ọkàn wa kò rẹ̀wẹ̀sì a ti kọ àwọn ohun ìkọ̀kọ̀ tí máa ń ti ènìyàn lójú sílẹ̀ a kò hùwà ẹ̀tàn bẹ́ẹ̀ ni a kò yí ọ̀rọ̀ ọlọ́run po ṣùgbọ́n ọ̀nà tí a fi gba iyì nínú ẹ̀rí ọkàn ènìyàn àti níwájú ọlọ́run ni pé a ń fi òtítọ́ hàn kedere ṣùgbọ́n tí ìyìn rere wa bá ṣókùnkùn àwọn tí yóò ṣègbé ni ó ṣókùnkùn sí àwọn òrìṣà ayé yìí ni wọ́n fọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ lójú tí ọkàn wọn kò fi lè gbàgbọ́ èyí ni kò jẹ́ kí ìmọ́lẹ̀ ìyìn rere Kristi tí ó lógo kí ó tàn sí wọn lára àní Kristi tí ṣe àwòrán Ọlọ́run nítorí kì í ṣe nípa ara wa ni à ń wàásù ẹni tí à ń wàásù rẹ̀ ni Jésù Kristi pé òun ni Olúwa ìránṣẹ́ yín ni a jẹ́ nítorí ti Kristi nítorí Ọlọ́run tí ó ní kí ìmọ́lẹ̀ tàn láti inú òkùnkùn òun ni ó tan ìmọ́lẹ̀ sí ọkàn wa kí ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run lè tàn sí wa ní ojú Kristi ṣùgbọ́n bí ìkòkò amọ̀ ni àwa tí ìṣúra yìí wà nínú wa rí kí ó lè hàn gbangba pé Ọlọ́run ni ó ní agbára tí ó tóbi jùlọ kì í ṣe àwa a ní oríṣiríṣi ìṣòro ṣùgbọ́n wọn kò wú wa mọ́lẹ̀ ọkàn wa ń dààmú ṣùgbọ́n a kò ṣe aláìní ìrètí àwọn ènìyàn ṣe inúnibíni sí wa ṣùgbọ́n Ọlọ́run kò fi wá sílẹ̀ wọ́n gbé wa ṣubú ṣùgbọ́n wọn kò lè pa wá à ń rí ikú Jésù káàkiri lára wa nígbà gbogbo kí ìyè Jésù lè hàn lára wa. nítorí pé nígbà gbogbo ni à ń fi ẹ̀mí wa wewu nítorí Jésù níwọ̀n ìgbà tí a wà láàyè kí ìyè Jésù lè hàn nínú ẹran ara wa tí yóò di òkú ó wá jẹ́ pé ikú ní í ṣiṣẹ́ nínú wa nígbà tí ìyè ń ṣiṣẹ́ nínú yín àkọsílẹ̀ kan sọ pé mo gbàgbọ́ nítorí náà ni mo fi sọ̀rọ̀ nígbà tí ó ti jẹ́ pé a ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà àwa náà gbàgbọ́ nítorí náà ni a fi ń sọ̀rọ̀ a mọ̀ pé ẹni tí ó jí Olúwa Jésù dìde yóò jí àwa náà dìde pẹ̀lú Jésù yóò wá mú àwa àti ẹ̀yin wá síwájú rẹ̀ nítorí tiyín ni gbogbo èyí kí oore ọ̀fẹ́ lè máa pọ̀ sí i fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ọpẹ́ yín lè máa pọ̀ sí i fún ògo Ọlọ́run. nítorí náà ni a kò fi sọ ìrètí nù nítorí pé bí ó tilẹ̀ jẹ́ pé ara wa ti òde ń bàjẹ́ ṣùgbọ́n ara wa ti inú ń di titun sí i lójoojúmọ́ ìjìyà wa mọ níwọ̀n àti pé fún àkókò díẹ̀ ni àyọrísí rẹ̀ ni ògo tí ó pọ̀ púpọ̀ tí yóò wà títí tí ó sì pọ̀ ju ìyà tí à ń jẹ lọ kì í ṣe àwọn nǹkan tí a lè fi ojú rí ni a tẹjúmọ́ bí kò ṣe àwọn nǹkan tí a kò lè fi ojú rí nítorí àwọn nǹkan tí yóò wà fún ìgbà díẹ̀ ni àwọn nǹkan tí a lè fi ojú rí àwọn nǹkan tí a kò lè fi ojú rí ni yóò wà títí láéláé. kọ́ríntì kejì orí karùn-ún nítorí a mọ̀ pé bí àgọ́ ara tí a fi ṣe ilé ní ayé yìí bá wó a ní ilé kan lọ́dọ̀ Ọlọ́run tí a kò fi ọwọ́ kọ́ tí ó wà lọ́run títí láéláé nítorí nínú àgọ́ ara yìí à ń kérora à ń tiraka láti gbé ilé wa ti ọ̀run wọ̀ a ní ìrètí pé bí a bá gbé e wọ̀ a kò ní bá ara wa níhòhò àwa tí a wà nínú àgọ́ ara yìí ń kérora nítorí pé ara ń ni wá kò jẹ́ pé a fẹ́ bọ́ àgọ́ ara yìí sílẹ̀ ṣùgbọ́n àgọ́ ara yìí ni a fẹ́ gbé ara titun wọ̀lé kí ara ìyè lè gbé ara ikú mì. ẹni tí ó ṣe iṣẹ́ yìí lára wa ni Ọlọ́run ó sì fún wa ní ẹ̀mí mímọ́ ó fi ṣe onídùúró gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tún fún wa nítorí náà a ní ìgboyà nígbà gbogbo a mọ̀ pé níwọ̀n ìgbà tí a bá fi ara yìí ṣe ilé a dàbí ẹni tí ó jáde kúrò lọ́dọ̀ olúwa. nítorí ìgbàgbọ́ ni a fi ń gbé ìgbé ayé wa kì í ṣe ohun tí à ń fi ojú rí bí mo ti sọ a ní ìgboyà inú wa ìbá sì dùn kí a kúrò nínú àgọ́ ti ara yìí kí a bọ́ sínú ilé lọ́dọ̀ olúwa nítorí èyí ìbá àjẹ́ pé a wà nínú ilé ti ibí tàbí kí a bọ́ sínú ilé ti ọ̀run àníyàn wa ni pé kí a sáà jẹ́ ẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ olúwa nítorí gbogbo wa ní láti lọ síwájú kristi bí a ti rí láti lọ jẹ́ ẹjọ́ níbẹ̀ ni olúkúlùkù yóò ti gba ohun tí ó tọ́ sí i fún oríṣiríṣi ìwà tí ó ti hù nígbà tí ó wà nínú ara ìbáà ṣe rere ìbáà ṣe burúkú nítorí náà nígbà tí àwa ti mọ ohun tí ìbẹ̀rù olúwa jẹ́ a mọ̀ pé ènìyàn ni a lè gbìyànjú láti yí lọ́kàn padà ọlọ́run mọ irú ẹni tí a jẹ́ mo sì rò pé ẹ̀rí ọkàn yín jẹ́rìí sí mi pẹ̀lú kò tún nílò pé kí a máa pọ́n ara wa fún yín mọ́ ṣùgbọ́n èyí yóò jẹ́ àǹfààní fún yín láti máa fi wá ṣògo kí ẹ lè máa rí ohun wí fún àwọn tí wọ́n ń ṣògo nípa nǹkan tí òde ara tí kìí ṣe nípa nǹkan ti inú ọkàn bí ó bá dàbí ẹni pé orí wa kò pé nítorí ti Ọlọ́run ni bí a bá jẹ́ ọlọ́gbọ́n a jẹ́ ẹ fún yín. nítorí ìfẹ́ Kristi ni ó ń darí wa nígbà tí a ti mọ̀ pé ẹnìkan ti kú fún gbogbo ènìyàn a mọ̀ pé ikú gbogbo ènìyàn ni ó gbà kú ìdí tí Kristi fi kú fún gbogbo ènìyàn ni pé kí àwọn tí ó wà láàyè má ṣe wà láàyè fún ara wọn ṣùgbọ́n kí wọ́n lè wà láàyè fún ẹni tí ó kú fún wa tí Ọlọ́run sì jí dìde àyọrísí gbogbo èyí ni pé láti ìgbà yìí lọ àwa kò tún ní wo ẹnikẹ́ni ní ìwo ti ẹ̀dá mọ́ nígbà kan ìwo ti ẹ̀dá ni à ń wo Kristi ṣùgbọ́n a kò tún wò bẹ́ẹ̀ mọ́. èyí ni pé nígbà tí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ìgbé ayé irú ẹni bẹ́ẹ̀ sì di tuntun iṣẹ́ Ọlọ́run ni èyí láti ìbẹ̀rẹ̀ dé òpin òun ni ó ti là wá níjà pẹ̀lú ara rẹ̀ nípasẹ̀ Kristi òun kan náà ni ó tún fún wa ní iṣẹ́ ìlàjà ṣe iṣẹ́ náà ni pé Ọlọ́run wà nínú Kristi ó ń làjà láàrin aráyé àti ara rẹ̀ kò ka àwọn ìwà ìṣedéédé wọn sí wọn lọ́rùn ó sì ti wá fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. nítorí náà a jẹ́ aṣojú fún Kristi ó dàbí ẹni pé àwa ni Ọlọ́run ń lò láti fi bẹ̀yín a fi orúkọ Kristi bẹ̀yín ẹ bá Ọlọ́run rẹ́ Kristi kò dẹ́ṣẹ̀ síbẹ̀ nítorí tiwa Ọlọ́run sọ ọ́ di ọ̀kan pẹ̀lú ẹ̀dá ẹlẹ́ṣẹ̀ kí a lè di olódodo níwájú Ọlọ́run nípa rẹ̀ kọ́ríntì kejì orí kẹfà. gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ à ń bẹ̀ yín pé kí ẹ má ṣe jẹ́ kí gbígbà tí ẹ gba oore ọ̀fẹ́ ọlọ́run jẹ́ lásán nítorí ọlọ́run sọ pé mo gbọ́ ẹ̀bẹ̀ rẹ nígbà tí o bá ojú rere mi pàdé mo ràn ọ́ lọ́wọ́ ní ọjọ́ ìgbàlà ìsinsìnyí ni àkókò ojú rere ọlọ́run òní ni ọjọ́ ìgbàlà a kò fi ohun ìkọ̀sẹ̀ kankan síwájú ẹnikẹ́ni kí àwọn ènìyàn má bàa rí wí sí iṣẹ́ wa ṣùgbọ́n nínú gbogbo nǹkan à ń fi ara wa sípò àyẹ́sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a ti farada ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àkókò inúnibíni nínú ìdààmú àti nínú ìṣòro nígbà tí wọ́n nà wá àti nígbà tí a wà lẹ́wọ̀n ní àkókò ìrúkèrúdò àti ní àkókò tí iṣẹ́ wọ̀ wá lọ́rùn tí à ń pa ebi mọ́nú à ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú ọgbọ́n àti sùúrù pẹ̀lú inú rere àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ pẹ̀lú ìfẹ́ tí kò lẹ́tàn à ń ṣe iṣẹ́ wa pẹ̀lú òtítọ́ inú àti agbára Ọlọ́run a mú ohun ìjà òdodo lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì bí a ti ń gba ọlá bẹ́ẹ̀ ni à ń gba ìtìjú bí a ti ń gba èébú bẹ́ẹ̀ ni à ń gba ìyìn àwọn ẹlòmíràn kà wá sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ sì ni olóòótọ́ ni wá ìwà wa kò yé àwọn ènìyàn síbẹ̀ gbogbo ènìyàn ni ó mọ̀ wá a dàbí ẹni tí ń kú lọ síbẹ̀ a tún wà láàyè a ti ní ìrírí ìtọ́ni pẹ̀lú ìjìyà síbẹ̀ ìjìyà yìí kò pa wá a ní ìrírí ìbànújẹ́ nígbà gbogbo síbẹ̀ à ń yọ̀ a jẹ́ aláìní síbẹ̀ a ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀ a dàbí àwọn tí kò ní nǹkan kan síbẹ̀ a ní ohun gbogbo a ti sọ òtítọ́ inú wa fún yín ẹ̀yin ará Kọ́ríńtì ọkàn wa sì payá sí yín kò sí ohun kan ní ọkàn wa sí yín bí ohun kan bá wà a jẹ́ pé ní ọkàn ti yín ni mò ń bá yín sọ̀rọ̀ bí ọmọ ohun tí ó yẹ yín ni pé kí ẹ sí ọkàn yín payá sí wa. ẹ má ṣe da yín pọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́ nítorí ìrẹ́pọ̀ wo ni ó wà láàrin ìwà òdodo àti àìṣòdodo tàbí kí ni ó pa ìmọ́lẹ̀ àti òkùnkùn pọ̀ báwo ni Kristi ti ṣe lè fi ohùn ṣọ̀kan pẹ̀lú èṣù kí ni ìbá pa onígbàgbọ́ àti aláìgbàgbọ́ pọ̀ kí ni òrìṣà ń wá nínú ilé Ọlọ́run nítorí ilé Ọlọ́run alààyè ni àwa jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé n ó máa gbé àárín wọn n ó máa káàkiri ní àárín wọn n ó jẹ́ Ọlọ́run wọn wọn yóò sì jẹ́ ènìyàn mi nítorí náà ẹ jáde kúrò láàrin wọn ẹ yà ara yín sọ́tọ̀ ni olúwa wí ẹ má fọwọ́ kan ohun àìmọ́ kí n lè gbà yín n ó jẹ́ baba fún yín ẹ̀yin náà ó sì jẹ́ ọmọ fún mi lọ́kùnrin àti lóbìnrin yín èmi olúwa olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. kọ́ríntì kejì orí keje nítorí náà ẹ̀yin àyànfẹ́ nígbà tí ẹ ti ní àwọn ìlérí yìí ẹ wẹ gbogbo ìdọ̀tí kúrò ní ara àti ẹ̀mí yín ẹ ara yín sí mímọ́ pátápátá pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ fi wá sọ́kàn a kò ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò sì rẹ́ ẹnikẹ́ni jẹ kì í ṣe pé mò ń fi èyí bá yín wí nítorí bí mo ti sọ ṣáájú ẹ ṣe ọ̀wọ́n fún wa tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé bí ó bá kan ti ikú kí a jọ kú ni bí ó bá sì jẹ́ ti ìyè kí a jọ wà láàyè ni ọkàn mi balẹ̀ lórí ọ̀rọ̀ yín mò ń fi ọwọ́ yín sọ̀yà mo ti ní ìtùnú kíkún nínú gbogbo ìpọ́njú wa mo ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tí a Macedonia ọkàn wa kò balẹ̀ rárá wàhálà ni lọ́tún lọ́sì ìjà lóde ẹ̀rù nínú ṣùgbọ́n Ọlọ́run ti ń tu àwọn tí ọkàn wọn bá rẹ̀wẹ̀sì nínú ti tù wá nínú nígbà tí títù dé kì í sì ṣe ti dídé tí ó dé nìkan ni ṣùgbọ́n ó ròyìn fún wa gbogbo bí ẹ ti dá a lọ́kàn lé àti gbogbo akitiyan yín lórí wa bí ọkàn yín ti bàjẹ́ tó fún ohun tí ó ti ṣẹlẹ̀ àti bí ẹ ti ní ìtara tó fún mi èyí mú kí inú mi dùn púpọ̀ bí ó bá jẹ́ pé ìwé tí mo kọ bà nínú jẹ́ n kò kábàámọ̀ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé mo ti kọ́ kábàámọ̀ pé ìwé náà bà yín lọ́kàn jẹ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n nísinsìnyí mo láyọ̀ kì í ṣe nítorí pé ó bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n nítorí pé bíbà tí ó bà yín lọ́kàn jẹ́ ni ó jẹ́ kí ẹ ronúpìwàdà nítorí ẹ farada ìbànújẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí ẹ má bàa pàdánù nítorí ohun tí a ṣe ìbànújẹ́ tí ènìyàn bá farada gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ a máa mú kí ènìyàn ronúpìwàdà kí ó sì rí ìgbàlà tí kò ní àbámọ̀ nínú ṣùgbọ́n tí ènìyàn bá kàn ní ìbànújẹ́ lásán ikú ni àyọrísí rẹ̀ ṣé ẹ wá rí ìbànújẹ́ tí ẹ faradà gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ ti yọrí sí fún yín ó mú kí ẹ fi ìtara mú ọ̀rọ̀ náà kí ẹ sì jà fún ara yín ó mú kí inú bí yín sí ohun tí ó ti ṣẹlẹ̀ ó mú ìbẹ̀rù wá sọ́kàn yín ó mú kí ẹ ṣe ájò mi ó mú kí ẹ ní ìtara. ó mú kí ẹ rí i pé ẹ ṣe ẹ̀tọ́ nínú ọ̀ràn náà ní gbogbo ọ̀nà ẹ ti fi hàn pé ọwọ́ yín mọ́ nínú ọ̀ràn náà nígbà tí mo kọ ìwé tí mo kọ́kọ́ kì í ṣe nítorí ti ẹni tí ó ṣe àìdára bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí ẹni tí wọ́n ṣe àìdára sí ṣùgbọ́n mo kọ́ ọ́ kí ìtara yín lè túbọ̀ hàn níwájú Ọlọ́run. ìdí rẹ̀ nìyí tí a fi ní ìtùnú lẹ́yìn pé a ní ìtùnú a tún ní ayọ̀ púpọ̀ nígbà tí a rí bí ayọ̀ títù ti pọ̀ tó nítorí ọkàn rẹ̀ balẹ̀ láàrin gbogbo yín. nítorí bí mo bá ti sọ ohunkóhun nípa yín tí mo sì ti fi ọwọ́ yín sọ̀yà ẹ kò dojú tì mí ṣùgbọ́n bí ó ti jẹ́ pé òtítọ́ ni gbogbo nǹkan tí a ti sọ fún yín bẹ́ẹ̀ náà ni ọwọ́ yín tí a fi sọ̀yà fún títù jẹ́ òtítọ́ inú títù dùn sí yín lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó rántí bí gbogbo yín ti múra láti ṣe ohun tí ó sọ fún yín àti bí ẹ ti gbà á pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì mo láyọ̀ pé mo lè gbẹ́kẹ̀lé yín nínú ohun gbogbo. kọ́ríntì kejì orí kẹjọ ẹ̀yin ará a fẹ́ kí ẹ mọ ohun tí oore ọ̀fẹ́ ọlọ́run ti ṣe láàrin àwọn ìjọ macedonia wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nípa ìpọ́njú síbẹ̀ wọ́n ní ayọ̀ púpọ̀ wọ́n ṣe aláìní púpọ̀ síbẹ̀ wọ́n lawọ́ gan-an nítorí mo jẹ́rìí pé wọ́n sa ipá wọn wọ́n tilẹ̀ ṣe tayọ agbára wọn tìfẹ́tìfẹ́ ni wọ́n fi ṣe é ọ̀pọ̀ ọ̀rọ̀ ìwúrí ni wọ́n fi bẹ̀ wá pé kí á jẹ́ kí àwọn náà lọ́wọ́ nínú iṣẹ́ oore ọ̀fẹ́ yìí fún àwọn onígbàgbọ́ wọ́n tilẹ̀ ṣe ju bí a ti lérò lọ nítorí pé ara wọn pàápàá ni wọ́n kọ́ gbé bùn wá tí wọ́n sì yọ̀ǹda fún Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀ ìdí nìyí tí a fi gba Títù níyànjú pé nígbà tí ó jẹ́ pé òun ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ oore ọ̀fẹ́ yìí láàrin yín kí ó kúkú ṣe é parí gbogbo nǹkan wọ̀nyí ni ẹ ní tí ẹ sì ní lọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ sísọ ìmọ̀ àti ìtara ní ọ̀nà gbogbo bẹ́ẹ̀ náà ni ìfẹ́ tí ẹ ní sí a fẹ́ kí ìtara yín túbọ̀ pọ̀ sí i nípa ṣíṣe iṣẹ́ ìfẹ́ pẹ̀lú n kò pa èyí láṣẹ mo fi àpẹẹrẹ ìtara àwọn ẹlòmíràn síwájú yín láti fi dán yín wò ni bóyá ẹ ní ìfẹ́ tòótọ́ tàbí ẹ kò ní nítorí ẹ mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé nítorí tiwa òun tí ó jẹ́ ọlọ́rọ̀ di aláìní kí ẹ lè di ọlọ́rọ̀ nípa àìní tirẹ̀ èrò mi lórí ọ̀rọ̀ yìí ni pé ohun tí ó dára jùlọ fún yín ni nígbà tí kì í ti ṣe pé ẹ ti ń ṣe é nìkan ni ṣùgbọ́n tìfẹ́tìfẹ́ ni ẹ ti fi ń ṣe é láti ọdún tí ó kọjá. ó tó àkókò wàyí ẹ ṣe parí irú ìtara tí ẹ fẹ́ fi ṣe é ni kí ẹ fi parí rẹ̀ kí ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ti ní tó bí ìfẹ́ láti mú ọrẹ wá bá wa ọlọ́run gba ohun tí ènìyàn bá mú wá ọlọ́run kò béèrè ohun tí ènìyàn kò ní kì í ṣe pé kí àwọn ẹlòmíràn má ṣe nǹkan kan kí ó jẹ́ pé ẹ̀yin nìkan ni ọrùn yóò wọ̀ ṣùgbọ́n ọ̀ràn kí ẹ jọ pín in ṣe ní dọ́gbandọ́gba ni ní àkókò yìí ọ̀pọ̀ tí ẹ ní yóò mú kí ẹ lè pèsè fún àìní àwọn tí ẹ ń ràn lọ́wọ́ ní ọjọ́ iwájú ọ̀pọ̀ tí àwọn náà bá ní yóò mú kí wọ́n lè pèsè fún àìní yín ọ̀rọ̀ ojúsàájú kò ní sí níbẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ ẹni tí ó kó ọ̀pọ̀ kò ní jù ẹni tí ó kó díẹ̀ kò ṣe aláìní tó. ọpẹ́ ni fún ọlọ́run tí ó fi irú ìtara kan náà tí mo ní sí ọkàn títù nítorí nígbà tí a sọ pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú ayọ̀ ni ó fi gbà láti wá òun fúnra rẹ̀ tilẹ̀ ní àníyàn láti wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀. a rán arákùnrin tí ó lókìkí nínú gbogbo àwọn ìjọ nítorí iṣẹ́ rẹ̀ nípa ìyìn rere pé kí ó bá a wá kì í ṣe pé ó lókìkí nìkan ni ṣùgbọ́n òun ni ẹni tí gbogbo àwọn ìjọ yàn pé kí ó máa bá wa kiri nípa iṣẹ́ oore ọ̀fẹ́ tí à ń ṣe fún ògo Olúwa àti láti fi ìtara wa hàn. à ń ṣe èyí kí ẹnikẹ́ni má bàa rí nǹkan wí sí wa nípa ọ̀nà tí à ń gbà ṣe ètò ti ẹ̀bùn yìí nítorí ète wa dára lójú Olúwa ó sì dára lójú àwọn ènìyàn pẹ̀lú a arákùnrin wa tí a ti dánwò ní oríṣiríṣi ọ̀nà ní ti ìtara rẹ̀ pé kí ó bá wọn wá ní ìsinsìnyí ó túbọ̀ ní ìtara púpọ̀ nítorí ó gbẹ́kẹ̀lé yín púpọ̀ ní ti títù ẹlẹ́gbẹ́ mi àti alábàáṣiṣẹ́ mi nínú ohun tí ó kàn yín ní ti àwọn arákùnrin wa òjíṣẹ́ àwọn ìjọ ni wọ́n ògo Kristi sì ni wọ́n nítorí náà ẹ fi ìfẹ́ yín hàn sí wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òtítọ́ ni àwọn nǹkan tí a sọ fún wọn tí a sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà nípa yín ẹ jẹ́ kí ó hàn sí gbogbo àwọn ìjọ bẹ́ẹ̀ kọ́ríntì kejì orí kẹsàn-án. nípa ti ìrànlọ́wọ́ fún àwọn onígbàgbọ́ kò nílò pé kí n tún kọ ìwé sí yín mọ́ nítorí mo mọ àníyàn yín mo sì ń fi ọwọ́ sọ̀yà nípa yín fún àwọn ará Masidóníà pé Àkáyà ti parí ètò tiwọn láti ọdún tí ó kọjá ìtara yín sì ti mú kí ọ̀pọ̀lọpọ̀ túbọ̀ múra sí i mo rán àwọn arákùnrin sí yín kí ọwọ́ tí a fi ń sọ̀yà nípa yín lórí ọ̀rọ̀ yìí má bàa jẹ́ lásán gẹ́gẹ́ bí mo ti sọ kí ẹ ti múra sílẹ̀ nítorí bí àwọn ará Macedonia bá bá mi wá sọ́dọ̀ yín tí wọ́n wá rí i pé ẹ kò ì tí ì múra sílẹ̀ ìtìjú ni yóò jẹ́ fún wa kí a má wàá sọ ti yín nígbà tí a ti fi ọkàn tán yín lórí ọ̀rọ̀ yìí. nítorí náà mo rí i pé ó di dandan pé kí n bẹ àwọn arákùnrin láti síwájú mi wá sọ́dọ̀ yín kí wọ́n ṣe ètò sílẹ̀ nípa ẹ̀bùn tí ẹ ti ṣe ìlérí kí ó jẹ́ pé yóò ti wà nílẹ̀ kí n tó dé èyí yóò mú kí ó jẹ́ ọrẹ àtinúwá kò ní jẹ́ ti ìlọ́nilọ́wọ́gbà ẹ rántí pé ẹni tí ó bá fúrúgbìn díẹ̀ díẹ̀ ni yóò kórè ẹni tí ó bá fúrúgbìn púpọ̀ púpọ̀ ni yóò kórè kí olúkúlùkù ṣe bí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ kì í ṣe pẹ̀lú ìkanra tàbí àfipáṣe nítorí onínú dídùn ọlọ́rẹ ni ọlọ́run fẹ́ ọlọ́run lè fún yín ní oríṣiríṣi ẹ̀bùn tí ẹ ó fi ní ànító nínú gbogbo nígbà gbogbo ẹ ó sì tún ní tí yóò ṣẹ́kù fún ohun rere gbogbo gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ẹnìkan lawọ́ ó ń ta àwọn tálákà lọ́rẹ iṣẹ́ àánú rẹ̀ wà títí. ṣùgbọ́n ẹni tí ó ń pèsè irúgbìn fún afúrúgbìn tí ó tún ń pèsè oúnjẹ fún jíjẹ yóò pèsè èso lọ́pọ̀lọpọ̀ fún yín yóò sì mú kí àwọn èso iṣẹ́ àánú yín pọ̀ sí i ẹ ó jẹ́ ọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà tí ẹ ó fi lè máa lawọ́ nígbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí a bá fún wọn ní ẹ̀bùn tí ẹ gbé kalẹ̀ nítorí ìlawọ́ yín nítorí kì í ṣe àìní àwọn onígbàgbọ́ nìkan ni iṣẹ́ ìsìn yìí yóò pèsè fún ṣùgbọ́n yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí iṣẹ́ yìí jẹ́ ẹ̀rí tí àwọn ènìyàn yóò fi máa yin Ọlọ́run fún rírẹ̀ ti ẹrẹ ara yín sílẹ̀ ní ìgbọràn gẹ́gẹ́ bí ìjẹ́wọ́ ìgbàgbọ́ yín nínú ìyìn rere ti Kristi àti nítorí ìlawọ́ yín nínú iṣẹ́ yìí fún wọn àti fún gbogbo onígbàgbọ́ wọn yóò máa gbàdúrà fún yín ọkàn wọn yóò máa fà sọ́dọ̀ yín nítorí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run lórí yín ọpẹ́ ni fún Ọlọ́run nítorí ẹ̀bùn rẹ̀ tí kò ní òǹkà. Kọ́ríńtì kejì orí kẹwàá èmi Paul fi ìrẹ̀lẹ̀ Kristi àti àánú rẹ̀ bẹ̀ yín èmi tí ẹ ń sọ pé nígbà tí mo bá wà lọ́dọ̀ yín mo jẹ́ ènìyàn jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n nígbà tí mo bá kúrò lọ́dọ̀ yín mo di ògbójú sí yín mo bẹ̀ yín ẹ má ṣe jẹ́ kí n wá sọ́dọ̀ yín pẹ̀lú ìgbójú nítorí ó dá mi lójú pé mo lè kó àwọn kan tí wọ́n sọ pé à ń hùwà bí ẹni tí ó ń wá ire ara wa lójú nítorí à ń gbé ìgbé ayé wa nínú àìlera ti ara ṣùgbọ́n a kò jagun gẹ́gẹ́ bí ẹni tí ó ń wá ire ara wa nítorí àwọn ohun ìjà wa kì í ṣe ti ayé agbára Ọlọ́run ni tí a lè fi wó ìlú olódi à ń bi gbogbo ìyàn jíjà lórí èké ṣubú àti gbogbo ìdínà tí ó bá gbórí sókè tí ó lòdì sí ìmọ̀ Ọlọ́run a mú gbogbo èrò ọkàn ní ìgbèkùn kí ó lè gbọ́ràn sí Kristi lẹ́nu a sì ti múra tán láti jẹ gbogbo aláìgbọ́ràn níyà nígbà tí ẹ bá ti fi ara yín sábẹ́ wa nǹkan tí òde ara nìkan ni ẹ̀ ń wò bí ẹnikẹ́ni bá dá ara rẹ̀ lójú pé òun jẹ́ ti Kristi kí ó tún inú ara rẹ̀ rò wò nítorí bí ó ti jẹ́ ti Kristi bẹ́ẹ̀ gan ni àwa náà jẹ́ nítorí ojú kò tì mí bí mo bá ń ṣe ìgbéraga ní àṣejù nípa àṣẹ tí a ní tí Olúwa fi fún mi láti lè mú yín dàgbà ni kì í ṣe láti fi bì yín ṣubú n kò fẹ́ kí ẹ rò pé mo ń fi àwọn ìwé tí mo ń kọ dẹ́rù bà yín nítorí àwọn kan sọ pé àwọn ìwé tí Paul kọ jinlẹ̀ wọ́n sì le ṣùgbọ́n bí ẹ bá rí òun alára bí ọlọ́kùnrùn ni ó rí ọ̀rọ̀ rẹ̀ kò sì ta ènìyàn lára kí ẹni tí ó bá ń rò báyìí mọ̀ pé bí a ti jẹ́ nínú ọ̀rọ̀ tí a kọ sínú ìwé nígbà tí a kò sí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà ni a jẹ́ nínú iṣẹ́ wa nígbà tí a bá wà lọ́dọ̀ yín nítorí a kò gbọ́dọ̀ da ara wa mọ́ àwọn kan tí wọ́n ń yin ara wọn tàbí kí a farawé wọn fúnra wọn ni wọ́n ń ṣe òṣùwọ̀n tí wọ́n fi ń wọn ara wọn àwọn tìkálára wọn náà ni wọ́n sì ń fi ara wọn wé wọn kò lóye ṣùgbọ́n ní tiwa a kò ní lè rí ju bí ó ti yẹ lọ òṣùwọ̀n wa kò tayọ ààlà tí Ọlọ́run ti pa sílẹ̀ fún wa tí a fi mú ìyìn rere dé ọ̀dọ̀ yín nítorí kì í ṣe pé a kọjá ààyè wa nígbà tí a dé ọ̀dọ̀ yín àwa ni a sì kọ́kọ́ mú ìyìn Kristi dé ọ̀dọ̀ yín a kò gbọ́dọ̀ ṣe ìgbéraga púpọ̀ ju bí ó ti yẹ lọ lórí iṣẹ́ àwọn ẹlòmíràn a ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà bẹ́ẹ̀ ni ipò wa pẹ̀lú yín yóò máa ga sí i gẹ́gẹ́ bí ààyè wa a ó wàá mú ọ̀rọ̀ yín rere kọjá ọ̀dọ̀ yín láì ṣe ìgbéraga nípa iṣẹ́ tí ẹlòmíràn ti ṣe ní ààyè tirẹ̀. ṣùgbọ́n ẹni tí yóò bá ṣe ìgbéraga olúwa ni kí ó fi ṣe ìgbéraga kì í ṣe ẹni tí ó yin ara rẹ̀ ni ó yege bí kò ṣe ẹni tí olúwa bá yìn. kọ́ríntì kejì orí kọkànlá ẹ jọ̀wọ́ ẹ gbà mí láyè kí n sọ̀rọ̀ díẹ̀ bí aṣiwèrè ẹ gbà mí láyè mò ń jowú nítorí yín bí ọlọ́run ti jowú nítorí èmi ni mo ṣe ètò láti fà yín fún Kristi bí ẹni fa wúńdíá tí ó pé fún ọkọ rẹ̀ ẹ̀rù ń bà mí pé kí ẹ̀tàn má wọ inú ọkàn yín tí ẹ ó fi yà kúrò nínú òtítọ́ àti ọkàn kan tí ẹ fi wà nínú Kristi bí ejò ti fi àrékérekè rẹ̀ tan éfà jẹ nítorí ẹ̀ ń fi ààyè gba àwọn ẹlòmíràn tí wọ́n ń wá wàásù Jésù yàtọ̀ sí bí a ti wàásù rẹ̀ ẹ sì ń gba ìyìn rere mìíràn yàtọ̀ sí èyí tí ẹ ti kọ́ gbà n kò rò pé mo kéré sí àwọn tí wọ́n ń pe ara wọn ní àpọ́stélì pàtàkì wọ̀nyí ọ̀rọ̀ lè má dùn lẹ́nu mi ṣùgbọ́n mo ní ìmọ̀ ní ọ̀nà gbogbo àti mú kí èyí hàn sí yín nínú ohun gbogbo ṣé ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ tí mo fi ara mi sí ipò ìrẹ̀lẹ̀ kí ẹ lè ní ipò gíga àbí ẹ̀ṣẹ̀ ni pé mo wàásù ìhìnrere Ọlọ́run fún yín láì gba nǹkan kan lọ́wọ́ yín mo fẹ́rẹ̀ẹ́ jẹ àwọn ìjọ mìíràn run tí mò ń gba owó lọ́wọ́ wọn láti ṣe iṣẹ́ fún yín nígbà tí mo wà lọ́dọ̀ yín tí mo ṣe aláìní n kò ní ẹnikẹ́ni lára àwọn arákùnrin tí ó wá láti Macedonia ni wọ́n ń mójútó àwọn ohun tí mo ṣe aláìní nínú gbogbo nǹkan mo ṣe é lófin pé n kò ní wọ̀ yín lọ́rùn n kò sì ní yí òfin yìí padà gẹ́gẹ́ bí òtítọ́ Kristi ti wà nínú mi kò sí ohun tí yóò mú mi yí padà nínú ohun tí mo fi ń ṣe ìgbéraga ní gbogbo agbègbè Àkáyà nítorí kíni a máa ṣe pé n kò fẹ́ràn yín ni Ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn yín bí mo ti ń ṣe ni wọ́n tún máa ṣe kí má bàa fi àyè sílẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ ṣe ìgbéraga pé iṣẹ́ wọn dàbí tiwa. àpòstélì èké ni irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ́tàn ni wọ́n tí wọ́n ń farahàn bí àpòstélì Kristi irú rẹ̀ kì í ṣe nǹkan ìjọjú nítorí Sátánì pàápàá a máa farahàn bí áńgẹ́lì ìmọ́lẹ̀ nítorí náà kò ṣòro fún àwọn ìránṣẹ́ rẹ̀ láti farahàn bí ìránṣẹ́ tòótọ́ ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn yóò rí bí iṣẹ́ wọn mo tún wí lẹ́ẹ̀kan sí i kí ẹnikẹ́ni má ṣe rò pé aṣiwèrè ni mí ṣùgbọ́n bí ẹ bá rò bẹ́ẹ̀ ẹ ṣàgbà mí bí aṣiwèrè kí n lè fọnnu díẹ̀ n kò sọ̀rọ̀ bí onígbàgbọ́ nípa ohun tí mo fi ń fọnnu yìí bí aṣiwèrè ni mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń fọnnu nípa nǹkan ti ara ẹ jẹ́ kí èmi náà fọnnu díẹ̀ pẹ̀lú ayọ̀ ni ẹ fi ń gba àwọn aṣiwèrè ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́gbọ́n bí ẹnìkan bá ń lò yín bí ẹrú tí ó ń jẹ yín run tí ó fi okùn mú yín tí ó ń ṣe fùkẹ̀ láàrin yín tí ó ń gbá yín létí ẹ ṣetán láti gba irú ẹni bẹ́ẹ̀ ojú tì mí láti gbà pé àwa kò lágbára tó láti hu irú ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá láyà láti fi ohun kan ṣe ìgbéraga ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bí aṣiwèrè èmi náà láyà láti ṣe ìgbéraga ṣé ebéèrù ni wọ́n ni ebéèrù ni èmi náà ọmọ Ísírẹ́lì ni wọ́n bẹ́ẹ̀ ni èmi náà ṣé ìdílé Abraham ni wọ́n òun ni èmi náà ìránṣẹ́ Kristi ni wọ́n tí wọn ó bá sọ̀rọ̀ bí ẹni tí orí rẹ̀ kò pé mo jù wọn lọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Kristi mo ti fi agbára ṣiṣẹ́ jù wọn lọ mo ti wẹ̀ wọ́n nígbà púpọ̀ jù wọn lọ wọ́n ti nà mí ní ìgbà púpọ̀ jù wọn lọ ẹ̀mí fẹ́rẹ̀ bọ́ lẹ́nu mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ẹ̀márùn ni àwọn Júù náà mí ní ẹgbàá E ẹ̀ẹ̀mẹ́ta ni a fi ọ̀pá lù mí a sọ mí ní òkúta lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ ojú omi tí mo wọ̀ rì fún odidi ọjọ́ kan tọ̀sán tòru ni mo fi wà nínú agbami ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo wà lórí ìrìn àjò tí mo wà nínú ewu omi ewu lọ́wọ́ àwọn ọlọ́ṣà ewu láàrin àwọn ọmọ ìbílẹ̀ mi ewu láàrin àwọn tí í ṣe Júù ewu nínú ìlú ewu nínú oko ewu lójú òkun àti ewu láàrin àwọn èké onígbàgbọ́ mo ti rí ọ̀pọ̀ wàhálà àti ìṣòro ọ̀pọ̀ ìgbà ni n kò lè sùn ebi pa mí òǹgbẹ gbẹ mí ọ̀pọ̀ ìgbà ni mò ń gbààwẹ̀ mo mọ ìgbà òtútù àti ìgbà tí aṣọ kò tó láti fi bora láìka àwọn nǹkan mìíràn tí n kò mẹ́nubà. No lójoojúmọ́ ni àníyàn gbogbo àwọn ìjọ wúwo lọ́kàn mi ta ni jẹ́ aláìlera tí n kò ní pín nínú àìlera rẹ̀ ta ni ṣubú sínú ẹ̀ṣẹ̀ tí ọkàn mi kò bàjẹ́ bí mo bá ní láti fọnu n ó fọnu nípa àwọn àìlera mi ọlọ́run bàbá olúwa wa jésù ẹni tí ìyìn yẹ fún títí láé mọ̀ pé n kò kúrọ́ ní damasku baálẹ̀ tí ó wà lábẹ́ ọba Areta ń sọ ẹnu odi ìlú láti mú mi. apẹ̀rẹ̀ ni wọ́n fi sọ̀ mí kalẹ̀ láti ojú fèrèsé lára odi ìlú ni mo fi bọ́ lọ́wọ́ rẹ̀. kọ́rìntì kejì orí kejìlá ó yẹ kí n fọ́nnu rere kan kò ti ibẹ̀ wá síbẹ̀ ń ó sọ ti ìran àti ìfarahàn olúwa mo mọ ọkùnrin onígbàgbọ́ kan ní ọdún mẹ́rìnlá sẹ́yìn bí ó wà nínú ara ni o bí ó ríran ni o èmi kò mọ̀ ọlọ́run ni ó mọ̀ a gbé ọkùnrin yìí lọ sí ọ̀run kẹta mo mọ ọkùnrin yìí bí nínú ara ni o bí lójú ìran ni o èmi kò mọ̀ ọlọ́run ni ó mọ̀ a gbé e lọ sí paradíṣe níbi tí ó gbé gbọ́ àwọn ọ̀rọ̀ tí kò ṣeé sọ ọ̀rọ̀ àṣírí tí kò gbọdọ̀ jáde lẹ́nu ènìyàn n ó fọnnu nípa irú ọkùnrin bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé n kò ní fọnnu nípa ara tèmi àti nípa àwọn àìlera mi bí mo bá fẹ́ fọ́nnu kò ní jẹ́ ọ̀rọ̀ aṣiwèrè ni wọ́n sọ òtítọ́ ni wọ́n sọ ṣùgbọ́n n kò ní ṣe bẹ́ẹ̀ kí ẹnikẹ́ni má bàa rò nípa mi ju ohun tí ó rí nínú ìwà mi àti ohun tí ó gbọ́ lẹ́nu mi lọ nítorí náà kí má bàa ṣe ìgbéraga nípa àwọn ìfihàn tí ó ga púpọ̀ wọ̀nyí a fi ẹ̀gún kan sí mi lára ẹ̀gún yìí jẹ́ ìránṣẹ́ sátánì láti máa gún mi kí má bàa gbéraga ẹ̀ẹ̀mẹ́ta ni mo bẹ olúwa nítorí rẹ̀ pé kí ó mú kúrò lára mi ìdáhùn tí ó fún mi ni pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nínú àìlera rẹ ni agbára mi di pípé nítorí náà nínú àwọn ohun tí ó jẹ́ àìlera fún mi ni mò ń ní ayọ̀ púpọ̀ jùlọ àwọn ni wọ́n fi ṣe ìgbéraga kí agbára Kristi lè máa bá mi gbé nítorí èyí mo ní inú dídùn nínú àìlera mi àti nínú àwọn ìwọ̀sí ìṣòro inúnibíni àti ìpọ́njú tí mo ti rí nítorí ti Kristi nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára mo ti di aṣiwèrè ẹ̀yin ni ẹ sì sọ mí dà bẹ́ẹ̀ nítorí ìyìn ni ó yẹ kí n gbà lọ́dọ̀ yín nítorí bí n kò tilẹ̀ jẹ́ nǹkan kan n kò rẹ̀yìn nínú ohunkóhun sí àwọn àpọ́stélì yín tí ẹ kà kún pàtàkì àwọn àmì àpọ́stélì hàn nínú iṣẹ́ mi láàrin yín nípa oríṣiríṣi ìfaradà nípa iṣẹ́ abàmì iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára ọ̀nà wo ni a fi bá yín lò tí ó burú ju ti àwọn ìjọ yòókù lọ àfi ti pé èmi fúnra mi kò ní yín lára ẹ foríjì mi fún àṣìṣe yìí ẹ wò ó ẹ̀kẹta nìyí tí mo múra tán láti wá sọ́dọ̀ yín n kò sì ní ní yín lára nítorí kìí ṣe àwọn nǹkan dúkìá yín ni mo fẹ́ bí kò ṣe ẹ̀yin fúnra yín nítorí kìí ṣe àwọn ọmọ ni ó yẹ láti pèsè fún àwọn òbí wọn àwọn òbí ni ó yẹ kí ó pèsè fún àwọn ọmọ ní tèmi pẹ̀lú ayọ̀ ni ìbá fi náwó nára pátápátá fún ire ọkàn yín bí èmi bá fẹ́ràn yín púpọ̀ ṣé díẹ̀ ni ó yẹ kí ẹ̀yin fẹ́ràn mi ẹ gbà pé n kò níyín lára ṣùgbọ́n àwọn kan rò pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni mí àti pé ẹ̀tàn ni mo fi mú yín nínú àwọn tí mo rán sí yín èwo ni mo lò láti fi rẹ́ yín jẹ mo bẹ títù kí ó wá sọ́dọ̀ yín mo tún rán arákùnrin wa pẹ̀lú rẹ̀ ǹjẹ́ títù rẹ́ yín jẹ bí ṣe bí ẹ̀mí kan náà ni ó ń darí wa tàbí kì í ṣe ọ̀nà kan náà ni a jọ ń ṣiṣẹ́ ṣé ohun tí ẹ ti ń rò ni pé à ń wí àwíjàre níwájú yín rárá o níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni à ń sọ̀rọ̀ ẹ̀yin àyànfẹ́ mi gbogbo nǹkan tí à ń ṣe fún ìdàgbàsókè yín ni nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé mo lè má bá yín ní irú ipò tí mo fẹ́ àti pé ẹ̀yin náà lè rí i pé n kò rí bí ẹ ti ń rò ẹ̀rù ń bà mí pé kí ohun tí n ó bá láàrin yín má jẹ́ ìjà àti owú jíjẹ ìbínú àti ìwà ọ̀kánjúà ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ ẹ̀yìn ìgbéraga àti ìrúkèrúdò ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá tún dé kí ọlọ́run mi má dojú tì mí níwájú yín kí n má ní ìbànújẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣẹ̀ tẹ́lẹ̀ tí wọn kò ronúpìwàdà kúrò nínú ìṣekúṣe àgbèrè àti ìwà wọ̀bìà tí wọ́n ti ń hù. kọ́ríntì kejì orí kẹtàlá ẹ̀ẹ̀kẹta nìyí tí wọ́n wá sọ́dọ̀ yín lẹ́nu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta ni a ó sì ti mọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún àwọn tí wọ́n ti ṣẹ̀ tẹ́lẹ̀ àti àwọn yòókù tí mo tún sọ nígbà tí mo wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni mo tún sọ ní ìsinsìnyí tí n kò sí lọ́dọ̀ yín pé nígbà tí mo bá tún dé n kò ní sojú àánú nígbà tí ó ti jẹ́ pé ẹ̀rí ni ẹ̀ ń wá pé Kristi ń lò mí láti sọ̀rọ̀ Kristi kì í ṣe aláìlera nínú ìbálò rẹ̀ pẹ̀lú yín òtítọ́ ni pé a kàn án máa gbélébù ní àìlera ṣùgbọ́n ó wà láàyè nípa agbára ọlọ́run òtítọ́ ni pé àwa náà jẹ́ aláìlera pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n a ó wà láàyè pẹ̀lú rẹ̀ nípa agbára ọlọ́run nínú ìbálò wa pẹ̀lú yín ẹ yẹ ara yín wò bí ẹ bá ń gbé ìgbé ayé ti ìgbàgbọ́ ẹ yẹ ara yín wò àbí ẹ̀yin fúnra yín kò mọ̀ pé Kristi Jésù wà nínú yín àfi bí ẹ bá ti kùnà nígbà tí ẹ ara yín wò ṣùgbọ́n mo ní ìrètí pé ẹ mọ̀ pé ní tiwa àwa kò kùnà à ń gbàdúrà sí ọlọ́run pé kí ẹ má ṣe nǹkan burúkú kan kì í ṣe pé nítorí kí a lè farahàn bí ẹni tí kò kùnà ṣùgbọ́n kí ẹ̀yin lè máa ṣe rere bí ó tilẹ̀ jẹ́ pé àwa dàbí ẹni tí ó kùnà nítorí a kò lè ṣe nǹkan kan tí ó lòdì sí òtítọ́ àfi òtítọ́ nítorí náà inú wa dùn nígbà tí àwa bá jẹ́ aláìlera tí ẹ̀yin sì jẹ́ alágbára èyí ni à ń gbàdúrà fún pé kí ẹ tún ìgbé ayé yín ṣe ìdí tí mo fi ń kọ gbogbo nǹkan wọ̀nyí nígbà tí n kò sí lọ́dọ̀ yín ni pé nígbà tí mo bá dé kí n má bàa fi ìkanra lo àṣẹ tí olúwa ti fi fún mi láti fi mú ìdàgbà wá kì í ṣe láti fi wó yín lulẹ̀ ní ìparí ẹ̀yin ará ó dìgbà ẹ tún ọ̀nà yín ṣe ẹ gba ìkìlọ̀ wa ẹ ní ọkàn kan láàrin ara yín ẹ máa gbé pọ̀ ní àlàáfíà ọlọ́run ìfẹ́ àti àlàáfíà yóò wà pẹ̀lú yín ẹ fi ìfẹnukonu ti àlàáfíà kí ara yín gbogbo àwọn onígbàgbọ́ kí yín kí oore ọ̀fẹ́ olúwa jésù kristi àti ìfẹ́ ọlọ́run àti ìdàpọ̀ ẹ̀mí mímọ́ wà pẹ̀lú gbogbo yín.